حيث ما كنت فأمر بالجميل ولا تخشى سوى الله من قاص ومن داني إن الجهاد لأقسام الرسول ذاك ديدننا لا ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin thumma salatu wa salamu ala rasulillahi wa ba'd fassalamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. adúpẹ́ fún allah subhanahu wa ta'ala. alhamdulilayi. aláàtí ó ṣe wá ní mùsùlùmí tí a jẹ́ ọmọlẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam abẹ́ nínú àánú rẹ̀ àti ìkápálẹ̀ṣe rẹ̀ gbogbo ntí máa mú yàn kúrò lẹ́yìn anabi ọlọ́mọdé ọba wa ọlá àjọkọ̀ sọ ọlọ́run eléyìí ni ètò yín ètò wa ìsìlámù ọ̀nà àbáyọ eléyìí tí alhaji wa abdulwasi ajani jẹ́nradé tó so nígbọ̀wẹ́ ní ìrántí bàbá wọn alhaji wa ọládìméjì jẹnradé kí Allah subhanahu wa ta'ala kó bá kẹ́ bàbá náà kó bá gẹ̀ kó bá yáfì ẹ̀ léè tó tún jẹ́ pé yóò tún máa jẹ́ ní ti fífẹ́ lọ́hùn fún ìyá wọn alájà riskat jẹnradé fún gógó ẹ̀mí àtàláfíà ara àtìgbélé ayé rọrùn ọlọmọsà síbẹ̀ fún wọn ẹ̀yin olùtẹ́tí sí wa alápọ̀nlé àwànú oṣù àlùbáríkà gẹ́gẹ́ bí n tà ń bá bọ̀ tá a ti ṣàlàyé sẹ́yìn fúnra wa kí ló fà á bó o ló ṣe jẹ́ n ta fẹ́ máa tẹ̀síwájú nù rẹ̀ lónìí òun náà ni bí Allah subhanahu bó ṣe sọ àsìkò tí Ramadan yìí jẹ́ àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò Ramadan àfàwọn aláró a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. àrùn. الشهر فليصمه ومن كان مريدا أو على سفر فعدة من أيام الأخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. adúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. alhamdulillah. tá a bá lọ lè wo àyà tí àáfàá ké fún wa yìí Allah subhanahu ó ń sọ irú ìgbà tí rọmọdánà ṣẹlẹ̀ ṣẹ́mọ̀ wípé tá a bá wò ó àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó bá ń ṣẹlẹ̀ àfi máa dá àwọn àyè kọ̀ọ̀kan mọ̀ ó sì máa túmọ̀ ìpàtàkì àyè kọ̀ọ̀kan àbí àyè kọ̀ọ̀kan gbà míì tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ó máa ń sọ pàtàkì bíṣẹ̀lẹ̀ ń ṣe ṣẹlẹ̀ ẹni kí mẹ́rin wá tá a bá fẹ́ sọ̀rọ̀ nílùú Ìbàdàn wa yìí á sọ yìí pé ọ̀pẹ́ ẹ̀jàyè ló lè ròyìn ogun Ògúnmọ́lá sábà yìí pé wọ́n ń fi ọ̀pẹ́ ọ̀pá ẹ̀já yẹn yẹn wọ́n fi ń ròyìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò ogun Ògúnmọ́lá at the same time tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n á ní ah, ìgbà tí kíní yẹn àsìkò tán jagun Hitler ni ìgbà tí kíní yẹn ìgbà tán jagun Biafra ni lápèjúwe nǹkan kọ̀ọ̀kan ó máa sọ pàtàkì àsìkò tí nǹkan yẹn ṣẹlẹ̀ àbí àsìkò kọ̀ọ̀kan ó máa sọ pàtàkì irú nǹkan tó ṣẹlẹ̀ àwẹ̀ Ramadan tá à sọ yìí gan àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ ń bẹ̀ tá a tún fi lè mọ how important the month is ni o ní oṣù yẹn ṣe pàtàkì tó a wo àwọn event àwọn occurrences tó ṣẹlẹ̀ lásìkò yẹn a fi àwọn pé ntírù nǹkan báyìí bá fi ṣẹlẹ̀ lásìkò báyìí nǹkan yẹn pàtàkì o aláàní saharu Ramadan oṣù Ramadan ta sọ fún yín pé kẹ́ ẹ máa fi ìlú Qur'an àsìkò Ramadan yìí Qur'an kalẹ̀ subhanallah wò pé ọ̀rọ̀ ti wá pé méjì báyìí a fẹ́ yiri kí ni jẹ́ Ramadan wò afẹ́ yìí kí ni jẹ́ Qur'an wò bí Ramadan ṣe jẹ́ oṣù tí ń túmọ̀ bí Qur'an tó wáyé lásìkò yẹn ṣe tóbi tó and at the same time bi kurani ṣe tóbi tó àti gbogbo ohun tí Qur'an kó sínú nínú ìgbésí ayé gbogbo ń tàlàdá ó ń túmọ̀ sí bí oṣù Ramadan ṣe pàtàkì tó torí pé Qur'an tóbi asọ̀kalẹ̀ ní oṣù tó tóbi asọ̀kalẹ̀ fún ẹni tó tóbi àwa ní àwọn tí wọ́n máa gbààwẹ̀ tí ó máa tẹ̀lé Kùránì yẹn yóò jẹ́ àwọn tá a fẹ́ kó tóbi nínú ayé aláàní ṣáàrù Ramadan inú oṣù Ramadan yìí unzila fi il-Qur'an ìgbà yẹn la sọ al-Qur'an kalẹ̀ al-Qur'an tó jẹ́ hudan linnas ìmọ̀nà fáwọn èèyàn jama tá a bá ní ká dúró ń bí ká pabì ká yọ àbídún ká ṣàlàyé bí Qur'an ṣe jẹ́ hudan ìmọ̀nà fáwọn èèyàn ṣẹ̀rí báyìí hudan linnas al-Qur'an jẹ́ ìmọ̀nà fáwọn èèyàn alukurani kọjá pé ìmọ̀nà fáwa mùsùlùmí nìkan gan tá à ń lò tá a jẹ́ pé àwa la ní tírà yẹn in what sense in the sense wípé nínú kurani yìí náà láti discover bó o láṣẹ maintain peace kìí ṣe mùsùlùmí nìkan ló ní di peace láyè inú kurani yìí ó ní Allah ti ṣàlàyé bó o ní a ṣe wà lálàáfíà inú kurani yìí ó ní Allah ti ṣàlàyé bó o láṣẹ máa wà ní ìbágbépọ̀ dáadáa pẹ̀lú àwọn èèyàn eléyìí tó jẹ́ pé kèé ṣe mùsùlùmí sí mùsùlùmí nìkan alukur'ani yìí jẹ́ ìmọ̀nà fáwọn èèyàn torí pé inú kur'ani yìí òun ni ó ṣàlàyé bó ló ṣe yẹ kí àwọn adarí wọn máa ṣe fáwa tá a jẹ́ ọmọ abẹ́ wọn alukur'ani yìí náà òun ló ń ṣàlàyé bó làwa tá a jẹ́ ẹni tí ẹ ń darí bó la ṣe gbọdọ̀ ṣe sí àwọn tí ẹ jẹ́ olórí wa alukur'ani yìí náà tá a bá lọ wò ó tá a lọ bèrè lọ́dọ̀ àwọn tọ́lọ́ ní kí wọ́n mọ̀ ọ́ dáadáa tì fún tẹ̀dọ́ ẹ̀ tí èyí sàwọn tọ́jẹ́ yìí pé àáfìjẹun àáfìjẹun ni inú kùránì yìí náà ni wọ́n ti ṣàlàyé bó o ní marital life wa ó ṣe wà ètò ògbésẹ́ ayé lọ́kọláya bẹ́ẹ̀ kùránì ṣe ṣàlàyé ẹ̀ bó o láti gbọ́ bùkátà nu ilé bó o ló ṣe yẹ kó bì ọ́ ṣe sáwọn ọmọ rẹ̀ bó o ló ṣe yẹ kó ọmọ padà wá reciprocate kó padà ṣe sóbì yìí alukurani náà ni ó ṣàlàyé ẹ̀ ṣe rí i pé hudan ìmọ̀nà ni kùránì jẹ́ linus fáwọn èèyàn wàbáyìnàtìn àlàyé ọ̀rọ̀ tó pọ̀nyẹ̀yìn pọ̀nyẹ̀yìn tó jẹ́ wípé kò ní í fepo bọyọ̀ kò ní í pe panápaná lọ́lọ́pàá òun ni alukur'ani jẹ́ ó ṣàlàyé gbogbo nǹkan fáwọn èèyàn bayyinatin minal huda wal furqan alukur'ani tún jẹ́ alfurqan yìí ti ń jẹ́ furqan òun ni ti máa ya irọ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ òdodo tí ó jà mọ̀ pé irọ́ leléyìí òdodo leléyìí níbi gbogbo nǹkan pátá lórí ọ̀rọ̀ ìṣèjọba alukur'ani ọ̀yànnà náà yóò já mọ̀ pé irọ́ rèé òdodo rèé níbi ọ̀rọ̀ ìṣẹ́bí alukur'ani ọ̀yànnà náà yóò já mọ̀ pé irọ́ rèé òdodo rèé níbi ọ̀rọ̀ ìbáṣepọ̀ ọ̀rẹ́ alukur'ani ọ̀yànnà náà yóò já mọ̀ pé irọ́ rèé òdodo rèé níbi ìjọsòwò papọ̀ alukur'ani ọ̀yànnà náà yóò já mọ̀ pé irọ́ rèé òdodo rèé alukur'ani jẹ́ alfurqan ntí máa ya irọ́ kúrò lára òdodo tí ó jẹ́ àdámọ̀ pé ẹ gbọ́ ẹ mẹ́jọ òdodo rèé alukurani yìí ó wá jẹ́ pé inú oṣù ramadana yìí làlá wa sọ̀kalẹ̀ alukurani ni dustur ó ní constitution divine constitution adusturul ilahi divine constitution constitution tó jẹ́ wípé òun ni ọba tó ní ayé ló gbé kalẹ̀ pé ká lu ayé ẹ má jà o wípé gbogbo iléeṣẹ́ kọ̀ọ̀kan ni wọ́n máa sọ pé this is our do's and don'ts níta afẹ́kẹ́yìn ó ṣe ń lé iṣẹ́ wa rèé níta afẹ́kẹ́yìn ó ṣe rèé téèyàn bá comply pẹ̀lú tí wọ́n fẹ́ kéèyàn ó ṣe yóò máa remain nílé iṣẹ́ yẹn lọ́mọlúàbí téèyàn bá dẹ̀ ti sọ pé ihun tí ilé iṣẹ́ gbé kalẹ̀ kò tẹ́ ń lọ́rùn yóò fi ilé iṣẹ́ lẹ̀ tó ní ilé iṣẹ́ ni o bẹ́ẹ̀ náà ni gbogbo ilé ẹ̀kọ́ wọ́n gbé nǹkan kalẹ̀ wá ní ètò ẹ̀kọ́ wa rèé o kùríkúlọ́ọ̀mù rèé o sílábọ̀sì tá a tẹ̀lé rèé o gbogbo ohun bá lòun rí ọ jẹ́ kò gbọ́dọ̀ tírìtì míì ju sílábọ̀sì tíléèwé bá gbé kalẹ̀ lọ ìyẹn ni ó fi máa jẹ́ olùkọ́ òdodo nínú iléèwé náà gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ náà wọ́n ń láti tẹ̀lé sílábọ́ọ̀sì táwọn olùkọ́ wọn bá kọ́ wọn ìyẹn ni wọ́n fi kẹ́kọ̀ọ́ yege tí a bá ń rọ́mọ akẹ́kọ̀ọ́ tó ní rárá o sílábọ́ọ̀sì tí sùkúù gbé kalẹ̀ yẹn táwọn olùkọ́ wa kọ́ wa yẹn èmi ò ní tẹ̀lé o àjẹ́ pé kọ́mọ̀lẹ́ ti pé wọ́n gba páálí sàtífíkẹ́tì àlùbáríkà kúrò nínú iléèwé bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ náà ni alukur'ani ṣe jẹ́ dustur constitution tẹ́ni tó ní ayé tó làwọn tá a wà ń bẹ̀ gbé kalẹ̀ pé tẹ́ ẹ bá fẹ́ rojú re mi tẹ́ ẹ fẹ́ soríire tẹ́ ẹ fẹ́ gba táǹkì wù tẹ́ ẹ fẹ́ jọmọ ọ̀dọ́ rere àfi kẹ́ ẹ tẹ̀lé tí mo gbé kalẹ̀ yìí o irú kùránì tá a wá wì ọ wá sọ̀kalẹ̀ nínú irú oṣù tá a wà yìí sẹ́ni pé ìkíní kejì wọ́n ń sọ bí wọ́n ṣe pàtàkì tó títóbi quran ó ń sọ pàtàkì títóbi ramadan torí pé nu ramadan làlá sọ̀kalẹ̀ títóbi ramadan ó ń ṣàlàyé títóbi quran fún wa torí pé tóbi ibẹ̀ ni òfin tá a fi lu ayé tá a ayé lò Allah subhanahu ó wá ń sọ fún wa wípé oṣù Ramadan yìí ní bó ṣe pàtàkì tó inú rẹ̀ ló ń sọ alukur'ani kalẹ̀ alukur'ani tó jẹ́ pé ìmọ̀nà ni gbogbo ẹni tó bá tẹ̀lé kur'an ojú ọ̀nà àmọ̀ gidi lọ́wọ́ ó tún jẹ́ ìṣàlàyé ọ̀rọ̀ ká ṣàlàyé ọ̀rọ̀ ká yanjú ẹ̀ ká yànnàná ọ̀rọ̀ ó tún jẹ́ ní ti ń ya irọ́ kúrò lára òdodo fún wa Allah wá sọ wípé faman shahida minkumu shaharo nítorí pé kuraani ti jẹ́ ìmọ̀nà tá a sọ kalẹ̀ ní oṣù ramadan oṣù àlùbáríkà a jẹ́ pé ẹnikẹ́ni tó sùn náà bá lé báláyé fọlíyàsómù kọ́ya àgbà òwe yẹn o sẹ́ẹ̀rí báyìí eléyìí tó ń túmọ̀ sí pé àní aláàfẹ́ káwa gan soríire láti ara títóbi alukur'ani láti ara títóbi oṣù ramadan tálà sọ kur'ani tó tóbi kalẹ̀ ń bẹ̀ fún ànábì tó tóbi sallallahu alayhi wa sallam aláàní faman shahida shahara ẹni tó sùn náà bá lé báláyé fàlìyàsómùhù láì fọ̀tápè kó bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ ni o kálá subhanahu ta'ala kó ṣàánú wa kó lé wa kún lóríire oṣù ramadana náà ọlọ́run dákun kàwá kúnú ẹni tí ó gbà á tí ó sì soríire tí ó lálùbáríkà ń bẹ̀ alhaji wa abdulwasi ajanijẹnradé àwọn ni wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí islam ọ̀nà àbáyọ yìí ọlọ́run dákun kó bá ṣàánú wọn ní ìrántí bàbá wa alhaji ọládìméjì jẹnradé tí wọ́n ti lọ sí alkiyama kálá ọba akẹ́ wọn kó bá gẹ̀ wọ́n kó bá yáfi wọn àti ní sísàlékún àdúrà fún màmá wọn wípé màmá wa riskat jẹnradé kálá ọba fún wọn ní gúngún ẹ̀mí àtàláfíà ara àtìgbélé ayé rọrùn kọ́lọ́njẹ́ gbogbo àwọn ọmọ wọn wúlò fún wọn akulu qawli hadha astagfirullah li walakum ولسائر المسلمين من كل ذنب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين gbogbo àwa tí a ń tẹ́tí gbọ́ wa láti ilé akú etí gbọ́ etí tí a fi ń gbọ́ wa ọlọ́run ní ó di tí a bá ní ìbéèrè kan tàbí méjì láti fi ṣọwọ́ sí àwọn àfáwa tí wọ́n bá ní sọ̀rọ̀ lénìí kí a pè wọ́n sórí nọ́mbà yìí zero eight zero three eight zero five two eight one two lẹ́ẹ̀kan sí fún àwa tí a bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa nọ́mbà tí ẹ pè àwọn àfa wa sí nìyí zero eight zero three eight zero five two eight one two masalam. àmàlẹ́ gbogbo mùsùlùmí àti mùsùlùmá.